الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه الحمد لله ملء السماوات والأرض الحمد لله منها خلقه والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلة ثم الصلاة والسلام الأتمان الأكبلان على خير خلق الله صفي الله ومصطفاه نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وعلى كل من استنى بسنته ونهج نهجا وسلك طريقه وحذا حذوه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أركوا فون الله با عليكم كي الله با أتورا جنجة الله با كما با النبي صلى الله عليه وسلم النبي تي الله با لكلانا بالهدى بلو إمانا ودين الحق دودو tí sí ẹ̀sìn islam liyudhhirahu ala ad-dini kullih nítorí pé kí ọlọ́run bá lè tẹ́lá kó lè fi ẹ̀sìn islam ìborí gbogbo àwọn ẹ̀sìn pátápátá tí ń bẹ tí àwọn èèyàn ń ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ ọlọ́run bá ìpẹ́sìn ọlọ́run bá ní àmọ́ tọ́lọ́run bá lè kẹ́lọ́ ìyọnu sí tọ́lọ́run bá ò fọwọ́ sírò àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ walau kórìíra kílé ìṣẹ̀lẹ̀ nǹkan tí ọlọ́run bá lékè láti ṣe nìyẹn àlékè kí ọlọ́run bá túra jẹjẹ tán ọlọ́run bá àtàláfí ọlọ́run bá kọ́ mọ́ bá nàbí sallallahu alayhi wa sallam àti àwọn aráalé ànábì àtàwọn sọ̀hábà àti gbogbo olùrìn ojú ọ̀nà nàbí sallallahu alayhi wa sallam ila yawmin tí yóò fi di ọjọ́ kan yẹ́sí pé láyà ń fa ìmáàlù ọjọ́ tó jẹ́ sí pé àwọn dúkìá tí yẹn ní láyé kò ní sí láǹfààní láyà ń fa ìmáàlù gbogbo dúkìá tí yẹn kójọ láyé àwọn ọjọ́ tí ò ní wúlò má àwọn ọjọ́ tí àwọn dúkìá wọ̀nyí tí ò ní sáǹfààní fẹ́ni tó ní wà láàbànú ọjọ́ tó jẹ́ sí pé àwọn ọmọ téèyàn bí àwọn ọjọ́ tí wọ́n ní ṣàǹfààní fún yàn èmi ni mo bí ànábì èmi mo bí ànábì báyìí èmi mo bí wòlíì báyìí èmi mo bí ṣéwù báyìí kò lè ṣàǹfààní fún yàn téèyàn bá ti ṣẹ̀sìn Ọlọ́run bá téèyàn bá ti jẹ́ mùsùlùmí kó kú lẹ́ni tí ó mú Islam lọ bá Ọlọ́run bá kò sí bọ́mọ sí yẹn ṣe bí kò sí bó ṣe jẹ́ bọ́nà àwọn tí wọ́n rí àǹfààní sí lọ́dọ̀ ọlọ́run bá lọ́jọ́ náà lọ́hùn àwọn náà ní tó bá bá ọlọ́run bá pẹ̀lú ọkàn tó mọ́ ọkàn tó mọ́ kúrò níbi ẹbọ ọkàn tó mọ́ kúrò níbi ìṣekè fìrí sọ́lọ́run bá àtàwọn tọ́lọ́run bá lè gíláni ká nígbàgbọ́ sí àwọn nìkan náà ni wọ́n ó sì àǹfààní lọ́dọ̀ ọlọ́run ọba lọ́jọ́ náà abẹ́lọ́run ọba fọ́lọ́run ọba kí ó kàwá náà kún àwọn tí ó lọ bá ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mọ́ abẹ́lọ́run ọba kọ́lọ́run má jẹ́ kí a fi orílẹ̀ ayé ilẹ̀ àyàfi lórí ọkàn tó mọ́ jùlọ tọ́lọ́run ọba shubhatul mustashrikin àwọn ìrújú àwọn orientalist àwọn tí wọ́n lọ kéwú nítorí àti da ẹ̀sìn ìrú mọ́ lójú àwọn tó lọ kéwú nítorí àti wó islam àwọn tó lọ kéwú nítorí àti bá ti mùsùlùmí jẹ́ àwọn ìrújú wọn tí wọ́n máa ń mú nínú ẹ̀sìn ọlọ́run láti fi lè kó ìdààmú báwọn èèyàn nípa ìnígbàgbọ́ sí ìrìnlẹ̀ sí ọlọ́run àti yíyanjú àwọn ìrújú lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan eléyìí tí a tún mẹ́nubà láàárọ̀ yìí òun náà tún ni hadithu kan tí wọ́n tún máa ń mú wá nínú sahihul bukhari tún fi dá wàhálà lẹ̀ sí àwọn mùsùlùmí lágbádá àbí tún fi kọ́ ọ ojú àwọn èèyàn àbí tó fi kọ èèyàn àwọn èèyàn sáwọn mùsùlùmí pé ẹwà àwọn mùsùlùmí yìí o ẹwà àwọn tánkẹrẹ àwọn aláàlùsúnnà yìí o pàyàpàyà ni wọ́n o oníjàgíríjàgan ni wọ́n a èèyàn bú ni wọ́n èèyàn tí èèyàn máa ń jìnà sí ni wọ́n kódà àwọn mọ́sálásí wọn ẹ̀rí tó fi àwọn ìdà àwọn ọ̀bọ̀n àwọn bọ́m̀bù ẹ̀rí tó kò sí mọ́sálásí wọn ẹ ẹwúrú àwọn àwọn ẹ̀sùn tí ò lẹ́sẹ̀ lẹ́wọ̀n yìí mọ́sálásí alùsùnà wẹ̀lì yóò dé tí ó wà bá ìdà bọ́m̀bù ìbọn subhanallah so wọ́n ní kí ló fà wọ́n ní torí hadith tí Imam Bukhari gbà ní tó gbà wá lọ́fà pé sallallahu alaihi wasallam sọ yí pé nínú hadith tí Imam Bukhari gbà wá wípé anábì sallallahu alaihi wasallam sọ yí idha salla ahadukum ila shay'in yasturuhu alimami bukhari sọ wípé anabi sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa wípé tẹ́nì kọ̀ọ̀kan yín bá ń kírun tẹ́ wá gbé nǹkan kan síwájú yín tí ó di gàgà yín kúrò níbi káwọn èèyàn máa gba wájú yín kọjá tán pè ní sútọrọ eléyìí tí a rí tí ti bá wa ṣe kalẹ̀ nínú mọ́sálásí so lára àwọn nǹkan tí ó yẹ kó máa wà nínú mọ́sálásí òun náà làwọn eléyìí àwọn nǹkan tó yẹ ká máa rí inú mọ́sálásí nìyẹn sẹ̀pẹ́ tá a bá ti ń sọ pé mọ́sálásí ó láwọn nǹkan tá a gbọ́dọ̀ máa ń bẹ̀ ó sì láwọn nǹkan tá a rí inú mọ́sálásí so àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa rí inú mọ́sálásí irú àwọn nǹkan báyìí tó yẹ sí pé táwọn èèyàn bá fẹ́ kírun wọ́n sallallahu alaihi wasallam wọn sọ nínú hadith bukhari gbà wá anabi ni idha salla ahadukum ila shay'in yasturuhu anabi ni tó wá fi síwájú rẹ̀ nǹkan kan tí ó dí gàgà rẹ̀ pé káwọn èèyàn má gbáwájú rẹ̀ kọjá fa arada ahadun an yajtaza bayna yadayhi tàwárẹ́ nìkan tó fẹ́ wá gba iwájú rẹ̀ kọjá ó fẹ́ gba àárín òun àti sútúrọ̀ yẹn nítorí pé tèèyàn bá ti fi sútúrọ̀ yìí síwájú àwọn èèyàn ti ìgbàláyè ti wà fáwọn èèyàn láti máa gba ẹ̀yìn sútúrọ̀ yẹn kọjá wọ́n máa gba èyí sítúrà yẹn kọjá wọ́n máa bá ti wọn lọ so ẹni tí ó bá wá fẹ́ gba àárín ẹni tí ń kírun àti sítúrà yẹn tí ò fẹ́ gba èyí sítúrà yẹn kọjá ànẹ́bì ní tàbá wá rẹni tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ànẹ́bì ní fàlíyàmù náà ìhù nínú riwaya kan ni ẹ nínú riwaya mi ànẹ́bì ní fàlíyàmù fà ìhù ànẹ́bì ní kírun ní bẹ́ẹ̀ ànẹ́bì ní kẹni tí ń kírun yẹn kó dá padà kí yẹn dá padà kẹmẹ́jì ó gba wájú yín kẹmẹ́jì ó gba àlàfo tó wà láàrin yín àti sútúrọ̀ yẹn ní tẹ́fi dí gàgáhùn ẹ má jò gbàbẹ̀ kọjá ẹ̀yìn gàgáhùn ní kó lọ gbà kọjá fa in aba anábì ní tẹ́ bá wá dá padà tí ò bá wá gbà tó tún fẹ́ gbàbẹ̀ kọjá ń gbà mí ó fẹ́ gbàbẹ̀ kọjá náà tó lẹ́lùmí àmọ́ lágídí kódà tẹ́ bá dẹ́lùmí tẹ́ bá dẹ́lùmí padà yóò wà wójú yín lójú oorun lórí yóò wà léjúmọ́ mọ́ sàwọn ilé ìgẹ̀rẹ̀ wàláì àti rí bẹ́ẹ̀ wàláì mo jí rí bàbá kan tó sí kódà kéèsẹ̀ ẹ̀ka kéèsẹ̀ méjì tó pá mi dànù tó kọjá àti ẹ̀lọ pé kíníkíní dàmú rẹ̀ dàmú rẹ̀ aláì àwọn alágídí àdínì wọ́n pọ̀ gẹ̀rẹ̀ ní mẹ́sìn wáyé aláì àríkọ́lọ̀ sáà náà wá ní àdébí wá ní fa'in abba bàbá wa rírẹ̀ tó bá yarí báyìí tó lóun fẹ́ gbàbẹ̀ kọjá náà ni àníbi ni fal yuqatilhu fal yuqatilhu ibi tí mo dérò yìí ibi tó ti bẹ̀rẹ̀ wà láàrin àníbi wá ní fal yuqatilhu àníbi ní kẹwàá tó ń dá padà pẹ̀lú agbára ju ti alákọ̀ọ́kọ́ lọ tó bá fẹ́ ẹgbẹ́ tí kọ́kọ́ dá padà díẹ̀ lákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ pé àkọ́sáyẹ kó ti mọ̀ pé tí bá ti dá padà báyìí ọ̀yẹ̀ kó náà tètè mọ̀ tó bá ti lágbọ̀ yí kó padà àmọ́ tó bá fẹ́ lagidi anẹ́bì ní fàlì kọ̀ tìlù anẹ́bì ní fàlì ẹ̀dfàìhù dáfà ìṣẹ̀dí ìdà ẹ dá padà ní ìdápadà tó lágbára ju talákọ̀ọ́kọ́ lọ kó lè ni sẹ́rí fàlì kọ̀ tìlù yìí nígbà tí àfà yóò tù Bukhari náà ni Bukhari yìí náà ni o ó ní fàlì kọ̀ tìlù anẹ́bì pa ẹ̀dàkùn bẹ́ẹ̀ lèyàn páyàn bẹ́yàn tí páyàn nù onífàní yíkọ tí lù ló fi jẹ́ sí pé mọ́sálásí àwọn alùsùn náà yẹn ẹ̀rì tó fi àwọn ìdà àdá bọ́m̀bù ìbọn ẹ̀rì tó fi sí mọ́sálásí wọn torí àdíjì tí Bukhari gbà wáyìí náà ni àwọn Bukhari ní dáwà alálẹ̀ àwọn tó dá Boko Haram lẹ̀ rí àwọn Bukhari lọ dá Boko Haram lẹ̀ A'udhu billah A'udhu billah ẹgbù orí tírẹ́dì tí yẹn nífẹ́sìn ẹ̀sìn ẹ̀dẹ́kùn kí ni tó worst jù táwọn tàọ́lọ̀ ní ma sọ náà ṣe eléyìí ṣe kéèsì nǹkan tó worst jù tá lè sọ náà léyìí kán ma tú kéwú gba òdì fáwọn èèyàn onítorẹ́ ló fi jẹ́ sí pé àwọn àwọn alkaida àwọn bukhari lọ dálẹ̀ iná ló fi jẹ́ sí pé àwọn alùsùn náà ojú wọn máa lè ní masalasi wọn ẹ̀rí tí ó kó wọ́n fi àwọn ìdà bọ́m̀bù àdá ìbọn sínú masalasi wọn subhanallah ó ní torí àdísí bukhari gbà wà ní so àwọn bukhari àwọn ní da ẹ̀sìn ọlọ́run bá rú àwọn ní dẹ̀sìn rú falyuqatilu ẹni yìí kìí ṣe pé Al-Imam Bukhari gẹ̀gẹ̀ ló fi bẹ́ẹ̀ ló hate tó bẹ́ẹ̀ ẹ̀sìn ọlọ́run bá ní wallahi but ó bẹ̀rẹ̀ látorí Imam Bukhari nítorí pé tó bá ti lè rọrùn fún láti wó Sahih Bukhari gbogbo tíra yóò kù ti wó nìyẹn ẹbí ẹ bá béèrè pé hadith nígbà tó wá ní tó ní Bukhari lọ ń takò sí ṣé Bukhari nìkan náà gba hadith wa Imam Malik náà gba ànàmọ́ àtọ̀ ṣé Imam Malik náà ń dẹ̀sìn kí ni Imam Ahmad gbà wá nínú Musnad kí ni musnad imam ahmad ń ṣe lẹ́gbẹ̀ẹ́ sọ yìí bukhari asọ́hùl kitab bàdà kitabillah tíra tó lálàáfíà jù lẹ́yìn tíra ọlọ́run ọba tábà ti mọ́ alukur'ani tábà yìí tíra tá tó fi tẹ̀lé òun náà ni sọ̀rọ̀ bukhari ló fi jẹ́ pé sọ̀rọ̀ bukhari ló ti gbé kése pé imam bukhari gangan kése pé gangan ló mìí bẹ̀t ó kàn bí yẹn sójú ni nígbà wípé imam bukhari mọ̀ ń bá sọ̀tà ókè tó bá yẹ imam bukhari ayẹ́kẹ́ sọ̀ọ̀gbá ti mú wà tán in tó wà nù Bukhari náà lọ́wà nù múwà tọ́ kò ní ìdíkọ̀ tako Bukhari nígbà tó wà nù múwà tọ́ náà kìí sí àṣepọ̀ yàtọ̀ the same bó sì wà nù Bukhari òun náà lọ́wà nù múwà tọ́ Imam Malik òun náà lọ́wà Imam Ahmad òun náà lọ́wà nù Sunan Abi Dawud Tirmidhi Ibn Majah ẹ́ òun náà lọ́wà Mushkalul Athar bó sì wà káàkiri káàkiri hadithi ni ẹ bó sì wà káàkiri ni ẹ nínú àwọn ahadith nǹkan tí mọ́mí Bukhari bà wáyìí so lẹ́fì ma yí pé nǹkan táwọn eléyìí abọ̀ sínú ẹ̀mí wọn gẹ́gẹ́ òun náà ni pé ẹ̀sìn Ọlọ́run bá gẹ́gẹ́ náà fẹ́ wó hadithu gẹ́gẹ́ ni wọ́n fẹ́ condemn hadithu náà fẹ́ condemn ẹ wá wo fali ọkọ̀ tèlú gbogbo èèyàn tí bá ń kéwú láyé tó bá ń gbalé kéwú kọjá kò nídìí kéèyàn tí kéwú púpọ̀ ìdáàdí náà ni kankan àwọn bí GSS 1 títí GSS 3 òun náà ni ìdáàdínú kéwú JSS 1 títí dé JSS 3 téèyàn bá ti tó bá ti ka dédé yìí téèyàn bá ti ka dé JSS 3 wọ́n ti kọ́ wípé ìyàtọ̀ ń bẹ láàrin kọ́tàlà àti kọ́tàlà méjèèjì yàtọ̀ kódà ẹ̀rọ bá ti pè kọ́tàlà àti kọ́tàlà pípè gan kọjọ́ra wọn kọ́tàlà ó pa ó pa nìyẹn bet kọ́tàlà ìtumọ̀ ni pé ó bá jà ó bá yàn ni kò ń ṣe pípa rárá kí wá ṣe kọ́tàlà kí wá ṣe gbogbo àgán ló máa ń mìí ní kíyàn bá yàn jà ìgbà míì ó máa ń mìí ní pé kíyàn sípè léyàn kíyàn sípè fún bí àpẹẹrẹ sí ẹwọ ọlọ́run bá lékelá ọlọ́ni qatalahumullahu anna yufakun ṣébí iná sábì bó tu wípé ọlọ́run bá pa wọ́n ni qatalahumullahu so qatalahum bíbáyìí bí máa la'anahumullah ṣe wá rí kọ́tàlà nínú hadithu yìí nítorí pé inú nǹkan tí kọ́tàlà míì òun náà ni àdáfẹ̀ẹ́ pé kíyàn dáfà kíyàn kọdíyàn kẹ kọdí kẹ di lọ́wọ́ kẹ mẹ́jì orí nǹkan kan ṣe kẹ blọ́kẹ̀ ìní kọ́tàlà so ń la anẹ́bì sallallahu alaihi wasallam sọ nípa pé fali yuqatiluhu anẹ́bì ní tí bá wọn tó bá wá yarí tó tún fẹ́ gbàbẹ̀ kọjá náà tó tún takú anẹ́bì ní kẹ́ ẹsẹ́ kíni kẹ́ wá dá padà ní dá padà tó ní agbára jù lákọ̀ọ́kọ́ lọ ẹ̀dá kò yẹn bá ń kírun lọ́wọ́ sí yẹn máa ń jà sí yẹn máa ń jà lórí irun bèlè pé yọ̀ pààyàn ẹ̀dá kò ń gbà tí ì kírun yọ́ wá kí ọ̀bẹ bọ́ra yóò wá kí si sí ara ibi tó bá ti fà yóò kàn lọ́bẹ̀ ni tí ẹ̀rùn náà ní kí o subhanallah subhanallah tí ogun ìrun ojú ogun àwọn tí bá ń kírun lọ́wọ́ ọlọ́run ò ní kí àwọn èèyàn mú nǹkan ìjà ni àwọn kan ó máa kírun àwọn kan ó mú nǹkan ìjà dání tí wọ́n máa sọ wọn nítorí káwọn àwọn kan wà àwọn kan wà dúó wọ́n máa gáìdì wọn táwọn tí wọ́n ń kírun yẹn táwọn yẹn bá ti kírun tán tábà ti kírun ká méjì tán wọ́n sálámà àwọn tí ń gáìdì wọn àwọn náà wà join àwọn náà wà kírun àwọn tó ti sálámà àwọn náà tó mú nǹkan jàdá ní wọ́n máa wọ́n máa sọ àwọn tí ń kírun alékíyàn wà lójú ogun gan ẹ ní mú nǹkan jàdá ní lórí irun àwọn kan ẹ kàn pinra yín sí méjì ni àwọn kan ó máa sọ yín lójú ogun àwọn kan ó máa sọ yín ẹ̀yin kan ó máa kírun ká máa sọ pé yẹn wà nú mọ́sálásí kẹwa ní torí náà nǹkan o ẹ nítorí náà ni pé ànẹ́bì ní pa ànẹ́bì ní kẹ pa yẹn lórí ọ̀run kódà èèyàn gbọ́dọ̀ jà lórí ọ̀run nítorí pé fàlì yóò kọ́ tìlù tó wọ́n báyìí ìtumọ̀ rẹ̀ ní pé kéèyàn ṣe kíni kéèyàn tì í kódà tó di pé títì yẹn wá agbára yóò tún ka kọjá ẹ̀yin ti ṣe nǹkan tẹ́ lágbára ma kí sí pé lẹ́yọ́ amújànkadì lórí irun lẹ́yọ́ amú ní lẹ́yìn girigirigiri à ah, irun ti bàjẹ́ pàdé ma mújànkadì lórí irun <laughs> irun ti bàjẹ́ ìyẹn lẹ́yìn tí náà irun lẹ́yìn kí tẹ́ ma kóra yín lẹ́sẹ̀ àbí tẹ́ ma gbára yín lẹ́sẹ̀ ìyún ah, nǹkan tó bá ti di pé ó ti fẹ́ ju tàgbára yín lọ ẹ̀fílẹ̀ ìjọ kọjá sí ibà ìdísìn kí lànà ibi sallallahu alaihi wasallam fi ní ká anẹ́bì fi ní kásìkí ni ká tì ní títí tó lágbára lẹ́ẹ̀kejì anẹ́bì ní fa innahu shaitan torí pé iṣẹ́ èṣù níṣẹ́ tó ń ṣe yẹn èṣù ní mọ́fẹ́ ń gbáwájú ẹni tí ń kírun ní mọ́fẹ́ ń gbáwájú ọkọjá ṣùkọ́nà ọba kó sànà wa ilé ìbáyìí nìkan tá nẹ́bí ń wí nànẹ́bí sallallahu alaihi wasallam sọ wípé law ya'lamul marru bayna yadi musalli lawaqafa àgbáyé arẹ́bì ní ẹni tí ń kọjá níwájú ẹni tí ń kírun tó bá mọrú ọ̀ràn tó ń dá ni arẹ́bì ní kọ̀ bá ní sùúrù tẹ́ni fi kírun tán kódà kọ̀ bá jẹ́ sí pé 40 lẹ́ni yẹn fẹ́ ni ó tèkẹ́ ni yẹn láti kírun tán fọ́ọ̀tì yẹn àwọn èèyàn bẹ̀rẹ̀ àwọn afáwà bẹ̀rẹ̀ sí mọ́ sọ pé kí lànà gbígbà lórí pẹ̀lú fọ́ọ̀tì yẹn tó kọ̀ bá jẹ́ fọ́ọ̀tì raka ní kí kọ̀ bá jẹ́ fọ́ọ̀tì raka ó dùn tí ó fi kírun tán ni wọ́n ní kọ̀ jẹ́ forty minutes ni ó fi kírun yẹn ó dùn tí ó fi kírun tán ni àwọn kan ní kọ̀ jẹ́ forty hours ni ó fi kírun yẹn forty yẹn kí lànà ṣe forty hours ni ṣe forty minutes ni ṣe forty raka ni ṣe forty years ni ṣe forty months ni ṣe forty days ni pé kò bá jẹ́ 40 days ní ó fi kírun yẹn ó dúró síbẹ̀ tó fi parí yẹn ni kò bá jẹ́ 40 years ní ó fi kírun yẹn tán tó bá ma ọ̀ràn tí ń bẹ níbi kọkànlá gbáwájú ẹ̀ kọjá kó ló lè ní sùúrù yẹn ni kódà kó tèkì ẹni 40 40 years láti dúró kó fi kírun yẹn tán ó dù kódà kó tèkì ẹni 40 minutes láti kírun yẹn tán kó dúró kó fi kírun yẹn tán kọ́ ọmọ fi gbáwájú ẹ̀ kọjá ó lóore fún ọ níbi aburú àti ìbínú ọlọ́run ọba tó forí là kọjá níbi tó bá gbáwájú ẹ̀ so ilé ní nǹkan tá nàbí sallallahu alaihi wasallam fi ni ká má gbà fúru ẹni bẹ́ẹ̀ kó ṣe kíni kó kọjá tóun bá fẹ́ tó bá fẹ́ là bínú ọlọ́run kọjá káwa ṣe kíni káwa ràn lọ́wọ́ ká má jò ṣe kíni ká má jò kó sínú bínú ọlọ́run so nǹkan di sànẹ́bí ń sọ rífà ẹwù nǹkan tí ọkùnrin mùdírù alágídí ẹwù nǹkan tó lọ ń ba Islam jẹ́ náà ni ṣùkọ́nà ọba lè kílápẹ́ dáhùn wa gbogbo àwọn tí wọ́n rí báyìí ẹ́ àwọn onífẹ̀ẹ́nú àdínì àwọn olódò àdínì tí wọ́n kàn pèrè àwọn afẹ́lọ́ balẹ̀ tí akọ́lọ̀ kọba sànú wọn o àtàwọn àtàwọn tí ń gbọ́ wọn tí ń hó lẹ́yìn wọn ẹ́ ọlọ́run balẹ̀ tí akọ́lọ̀ kọba sànú gbogbo wọn àtàwọn náà tá padà máa gbọ́n lé táwọn òwò pọ́rọ̀ ló sọ ọlọ́run balẹ̀ tí akọ́mọ̀ jẹ́ kí ọ̀rọ̀ ikó ọlọ́run fi aburú hàn wá láburú fi bàjẹ́ hàn wá ní bàjẹ́ fi rọ́ hàn wá ní rọ́jà lè jìnà sí la ilaha illallah subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa ant Thank you.